Ẹ̀jẹ̀ tún ká jẹ tàkàtì. Wọ́n lè kó lè dárọ̀jẹ́ tún mímọ́ ànímúrú. Wọ́n máa rọ́bù kàbí rọ́ọ̀fì lè náà máa yá mẹ́lú. Ọlọ́ni gbogbo kálukú ló nípò. Ẹ̀rọ gbọ́ gbogbo kálukú ló nípò. Wálé kù lè ń dárọ̀jẹ́ tún mímọ́ ànímúrú gbogbo nkálukú ló nígò ní máa ní ìlú náà ń fẹ́ bá ṣe ń fẹ́ láti fún yín nípò ń fẹ́ bá ṣe ń fẹ́ láti fún yín nípò wà má rọ̀ bú káàdì ẹ̀rọ ọ̀fìn. àmọ́ lọ́sì ìṣẹ̀ntọ́ fọ́nú fúnra nípa ntí a bá ń ṣe ọmọ nkálukú ń ṣe ọmọ ẹ máa gbọ́n sí ìgbàdàbádé mi ò tẹ̀sílẹ̀ ayé àwọn ayé yìí ẹ rí i pé àti ẹ̀yìn pé torí nàìjíríà tó fẹ́ dìbò lọ́lọ́run ti pé ká máa ká yàtá ń ká yìí ó ti ó ti tó bá mi ẹ bá lọ. alimunasaba. alimunasaba. bisimilahi rahman rahim. لما حكى الله تعالى عن الجن والإنس أن بعضهم يتولى بعضا wọ́n ní ìgbàlejòlá tó fún anẹ́rò ní ọ̀rọ̀ yìí pé àlùjẹ̀nú àti àwọn èèyàn apá kan wọn wọn mú apá kan lọ́rẹ̀. bayyana anna dhalika innama yasilu bitakdirihi wa qada'ihi ọlọ́run aṣọ àyẹ̀yẹ̀ fi yẹ pé eléyìí ń ṣẹlẹ̀ pẹ̀lú pé bẹ́lẹ̀ ń ṣe kádà rẹ̀ àti bó ṣe dá lẹ́jọ́. fọkọ́ọ̀lù wọ̀kẹ́dọ́ọ̀lì kan wọ́n lè bá a bọ́ọ̀lù mí iná bá a bọ́ọ̀lù. ọlọ́run wá ní bẹ́ẹ̀ ni ìtọ́fà náà ta fi ń jẹ́ kí apá kan sọ̀rí apá kan ta fi ń jẹ ẹnìkan pa lílu ẹnìkan ta fi ń jẹ́ kí alábòsí máa darí alábòsí alábòsí darí alábòsí ẹ̀gbọ́n jàmá ẹnìkan tí ì bá aṣọ alábòsí alábòsí ò ní dọ̀gẹ́ ẹ̀ nítorí wọn mú alábòsí máa darí àwọn kan tàbá ti fẹ́ tòkè lẹ́jọ́ rò wọ́n tilẹ̀ lẹ́jọ́ àwọn ni wọn ò dáa tọ́lọ̀ ti alábòsí ń dọ̀gá wọn. ayé mẹsìlú máa zókírọ́ mínísítìmùtà ìlìjìnnì wàlẹ̀ èyí bíbá àdéhìn bìtúnìyà. بتماثله في الابتداء والوسائل والغايات والأعمال. نعم. èyí ni àpèjúwe tí wọ́n sọ fífẹ́ àjànú àti èèyàn ń gbádùn ara wọn ń ṣàǹfààní fúnra wọn. láyérúbí nítorí pé ìtìjà wọn ìròyìn wọn ó papọ̀. àwọn tí wọ́n bá fi ṣe àkàsọ̀ gbọ́dọ̀ ara wọn tán papọ̀ àti sọ tipẹ́tipẹ́ láyè yìí pé ẹnìkan ò ní í ṣe oògùn oògùn ọjẹ́ àyàfẹ́ ní tí màálí ara ẹ̀ bá ti kú. péyà ṣe ọṣẹ àbí èdè oògùn àbí dẹ́rẹ́ ló bá rí lápá àṣìṣe rẹ̀ ìmọ̀lẹ́ ara ẹ̀ ti kú ni. olórí náà mọ́nà. tí wàsílà ọ̀bá sí láàrin èèyàn àtàǹgbẹ̀wò ẹ̀ ní lásìkò àsopọ̀ kan ní bẹ lòdò fi ń ṣiṣẹ́ sẹ́ni ògùn ṣiṣẹ́ fún. ìbáwọ̀ kan bẹ ká bá fi kalẹ̀ ìbá tó bá fi wà ń kalẹ̀ yìí tẹ́ pé akókó gbìyànjú ògbọ̀n dáadáa rí àmọ́ kò ṣiṣẹ́ ni àbí òsì ni bẹ́ẹ̀ yàn bá mà èmi má sí mi wàláì ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́rẹ̀ mo fi búra ní ẹnìkan sọ fún mi pé ògùn ọ̀dà. ṣùgbọ́n àkàtì òǹgbọ́ ní ìsìnkú ló ń tó gbọ̀ ọ̀dà gbọ́. àmọ́ di ọlọ́run gbà fèmí ni pé kí n bá ṣe kì í ṣiṣẹ́ ìgbẹ́. èyí sì fáwọn èèyàn nídìí rẹ̀ wọ́n mọ̀ wá fún mi lẹ́bùn. èkú mo ṣe tí ò ṣiṣẹ́ èyí ni bùkẹ́ lè mìíràn. yóò sọ pé kí n dákun mo káwọn èèyàn ló kó wáyé nínú àwọn bàbá kan tí máa ní ìmúlẹ̀ ẹ̀wá èyí ni ẹ̀wá fi dára yín gbọ́ wọ́n ti àkọ́lọ́ forí jà àti kún ọ lọ. èmi sọ́kè sísẹ́. nígbà bá ṣe míì ìwọ̀n tó lọ́kọ̀ wọ̀ta sí nígbà náà tá a ti lè jọ tá fi ṣe èsì ni pé yóò bá bù yóò bá gbé ibi bu lórí ìgbà wọ́n ti sọ́kùnrin ti gbogbo àwọn ẹ bàjẹ́ nù pé àwọn àgbà ti tọ́ bọ̀ nù. kí ni àwọn àgbà wọn àgbà báyìí. kò yẹ àwọn. àwọn àgbà ti ń tọ́ bọ tí yẹn ti wáyà lórí yìí. àgbà ìyàlẹ́ ìwọ́n jẹ́. mbọ̀ ya máa ń ṣépè ní àbí ẹ̀yà àgbà ìpinnu dáa fún mi. àti ọlọ́run lọ kọ́ ọmọ mi mo sọ ẹsẹ kalẹ kan nígbà mo ṣe ìgbà ayò ní wẹ̀ lẹ́yìn ẹ̀ ìgbà ayò kan owó ìgbà náà owó ní gbẹ́ náà lẹ́yìn ọ̀sẹ̀ yẹn ah, mo yìí ti tẹ̀ hàn kàn lé kí n náwó mi jẹ́jẹ́ mi kí n mi tẹ́lẹ̀ à tó ṣùgbọ́n àná lóun sáré wípé jọ̀ǹpọ̀lọ̀ ń lò ó bí ìmúra kíkè nígbà mi kí n wá tó yanjú nígbà yàrá bá ti tó yanjú tó gbẹ́kẹ̀lé oògùn tó lè máa bàjẹ́ oògùn náà ti fi gbẹ́kẹ̀lé mo ti ẹ̀bẹ̀ kan á tó gbẹ́kẹ̀ kan á tó yanjú máa padà lọ ilé tó ìjáde wálé o wọ́n ti gbé máa yàwó alẹ́ bí yàwó ti fún wa bí yàwó o mo sá mo ti wá lọ bí àwọn àfáà ní òwúrò mo ti lọ ké pé ọ̀nà mi ò sí bí kínní ibi mo ti di pé kò sí oògùn nìyẹn ọlọ́run wá fi yàn mí wá fi yàn mí wá fi yàn mí wá fi yàn mí wọ́n wá ń ṣáàjù sí mi ògùn ọ̀rọ̀ amú mi wọ́n ń bí ìlú mi ìwà àmọ̀tẹ́nìkan ń bí ìlú mi àsìkò ohun tí ìfìmọ̀ ni pé tòun tó wá ń dá sí i tí wọ́n bá bí ìlú tí wọ́n ti wá ń ta lóbi wọn wá ń bẹ̀bẹ̀ ká ìforíjì àwọn àfa àtàjì àgbẹ̀ ni òun ti ṣe báyìí sọ̀tún dáadé ní ọmọ àánú wàhálà òun ti báyìí tí o sì di ẹkùn pẹ́ fànjá ní ọjà ní ọjà náà ó máa rí pé ó kí ọ̀kan ṣoṣo lọ lọ́wọ́ òbí ọ̀kan ṣoṣo lọ lọ́wọ́ tí mo ń parí ó kí nìyẹn ó fi rẹ̀ hàn mí fúnra ẹ̀ ni nígbà mo fi ń ké kí n tọ́ka

àjẹ́gù àjẹ́gù bẹ́ẹ̀ yẹn òun máa pàmọ́lẹ̀ ara ni o ìmọ̀lẹ̀ tí o jẹ́ kí sísílà wà láàrin eré àtàjẹ̀mú sí apá ọmọ àti àlájẹ̀mú yàrá wa dé ẹ má dáhùn má sì ń ga kan máa bẹ lọ́wọ́ nígbà tí ìgbà bàrà kú dànù tó kú èsì ń bẹ lára rẹ kì í jó tán òkun ara rẹ ìjó tán ọmọ wa lórí kì náà ọkọ lójú ẹsẹ̀ yóò máa dá lójú ẹsẹ̀ náà ni wọn yá báwọn. ọbàrà balẹ̀ ebi sùúrù kan ló ṣe ń jẹ́ omi ìfòfin lọ sọ fi náà ní ìsìn náà òkun bá jó tán lára rẹ ó mi máa pariwo kò sí yàrá pé fojú mi. ẹlòmí ò kéwú ìmánu rẹ̀ àtàwọn àmì ìtòmí máa yòókù tó lè kéde kò sí ìtọ́jú ẹ̀yìn ọ̀rọ̀ èyí ni báyìí èyí ni báyìí ni báyìí àjọ àjọ ẹ̀dọ̀ fìdíde nìkan já sí èyí òun á tẹ̀lé sí báyìí ọwọ́ á ní báyìí musa máa náà musa fẹsẹ̀ wá nílẹ̀. àmín. naam. amen. pamọ́pọ̀ kì í jẹ́ gáyà ibi tí a jọ ń ni wọ̀lẹ̀ àmàlù ìfẹ́ pàwọ́ pọ̀. wọ́n lè dàrú bọ̀lì mí na wìláyà tẹ̀bà àbí. làwọn afi ṣe apákan alábòsí ní aláṣẹ ìlú alábòsí ẹgbẹ́ ẹ̀. fanijì àlùhùn ùmọ̀rọ̀ àlẹ́yìn. àwọn àṣewọ́n ní adarí wọn àṣewọ́n ní adarí wọn fẹ́ yẹ máa darí wọn. àwọn àǹsọ̀ ọ̀rọ̀ lọ́wọ́. ẹ̀yin lẹ́ẹ̀ máa ràn lọ́wọ́ torí pé ó ti mú sùúrù. ọkùnrin mọ̀ ní dọ́là fàkúlù mọ́ni àtò pẹ̀lú ikọ̀ dọ́là ó ti sọnù ní ẹ̀ma ti mú ìsọ̀rọ̀ ti sọnù. wàlá yà náà lòmù kì sódà ó kọ́. kò sí lórí ibi tí ń wá kéré àbúkọ. ìyẹn lọ lè yọ ọ wò alábọ́sọ́wọ́ àwọn tí wọ́n ní fi ọlọ́run dá lò olóògbé yọ nítorí bẹ́ẹ̀ ṣe wò ìfájú lógójú lẹ́yìn o nǹkan jẹ fáni o gbogbo ntí ọlọ́jọ́ máa bọ́ sílẹ̀ nínú òdìkejì bí ayé rẹ̀ ti dà ntí òsè tí ó fi dàrú yóò bọ́ sílẹ̀ kọlọ sí àkọrọ̀ fẹlẹ̀ lọ́lọ́ mẹ́rin ìnáwó gbé ẹ bàbá ẹ bò ń yẹ wò èwo ní ìṣèwẹ́tìwẹ̀ ọ̀nà báyìí ọ̀fẹ́kọ̀ dáa ní ìsìn lọ́ọ̀mà ni àbí kàkà tí ń fi ọ́ láì dá lọ́ọ̀mà ah, ó jẹ́ pé wọ́n ṣẹ̀ máa bọ́ ọ yẹ̀ wò pé tí máa rí kò ní í dáa fún ọmọ bá rí nǹkan ní ìdá ní ìbò ayé rò ní dáa o. ojú ọdún náà ní ìmọ̀lẹ́ ojú ọdún náà yóò sì mọ̀lẹ́ kẹ̀kẹ́ ojú ọdún. àní ọ̀sọ́ tí ọba akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣe fún ẹ kọ́ lọ́ọ́ máa bẹ lọ́ọ́ lórí ẹ̀. o ti jẹ́ nìyẹn o. àtàkùsírù wal bayan. mẹ́sàlù tawalli lìjìnnì wal insi ba'dahum li ba'din nùwálì zọlìmí na bá agbáhùn bíbá àbí. tẹ̀sílẹ̀ ọ̀rọ̀ yìí ni pé àpèjúwe bí àjànú àti ìyẹn ti ń sọ̀rọ̀ ara wọn. kí ó wá fi di pé à ń falábòsí sọ̀gá alábòsí. bí anájẹ́ alẹ́ bá agbáhùn ànsọ̀rọ̀ báadí bí mọ̀kádọ̀ tẹ̀síbírí wọ́n sún náà tilẹ̀ níyà. pẹ̀lú pé àwa ọlọ́run àwa ń ṣe apá kan lára wọn ṣe apá kan ní ìbámu tí kádàrá bá gbé wá àti súnà kàwéyà àti súnà ibẹ̀ ayé súnà ayé ibi ìṣẹ̀lẹ̀ ní ayé súnà ayé ní kéèyàn ṣiṣẹ́ kan ọgbà ìsan dédé iṣẹ́ yẹn iṣẹ́ yẹn máa ń ṣe kò dàbí pé ẹ̀san rí lọ́ọ́ gbà iṣẹ́ máa ń ṣe súnà ayé nìkan ìgbẹ̀sán abúlé. نعم كما أن المؤمنين بعضهم أولياء بعض ètò dájú ni pé mọ́mì ni máa sọ̀rọ̀ mọ́mì ni ni súnà ayé nìyẹn ètò ẹ̀kọ́ jẹ́ nìyẹn mùsùlùmí nìyẹn ẹ̀yẹ̀kọ́ sọ̀rọ̀ mùsùlùmí ẹgbẹ́ mi ìtọ́jẹ́ nìyẹn nítorí pé bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ yóò padà dàrú ni. kàmẹ́kọ́ lẹ́tà ẹ̀ lẹ́bi ìṣúra tó bá. yóò wọ́n fi sọ́ọ́ mi sọ́ọ́ tó bá aya seventy one. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض ọlọ́run ní àwọn mọ̀mìnì lọ́kùnrin àti mọ̀mìnì lóbìnrin apá kan wọn wọ́n máa jẹ́ òye apá kan ẹ máa gbọ́ o. ìròyìn bíi máa rò ó. nítorí pé wọ́n máa pa ọ láti ṣe pé ẹjẹ́ àṣe dáadáa ẹjẹ́ àmọ́ ṣe dáadáa ọ̀ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí yìí tọ́wá lọ ní gbogbo ọ̀rẹ́ aláìsí mùsùlùmí nítorí ọjẹ́ ẹ̀yà wọn fi ṣe yàrá wípé bẹ́ẹ̀ tó wù ní owó ọ̀rẹ́ mùsùlùmí o àánú owó ọ̀rẹ́ nǹkan ká mùsùlùmí mùsùlùmí à ọwà ọwà alẹ́ san rẹ̀ à wọ́n padà wọ́n padà lulú àmì ìjọba ẹ̀wẹ̀ fún ẹgbẹ́ lẹ́fọ́ káyìn. ẹni máa ń sọ fún yín pé kíní kan bẹ ọ̀la ẹ̀sìn lọ ọ̀la ẹ̀sìn lọ ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ̀ èyí tà yín ni o èyí tà yín ni wà láì. a gbọ́dọ̀ torí àwọn kẹtí náà sún àga káwọn mọ̀mọ́ ń káàtó bára wa sọ mọ́ a torí àwọn tí wọ́n bára wọn jẹ́ káwọn mọ̀ lè sọ̀rọ̀ ló fúnra wa àbí ká yẹ kó sú wa òun ti á sú wa yàrá àti ẹ̀ka tó kẹ̀kẹ́ mọ́ ah, rárá o rárá o rárá o ẹ má jẹ́ èdè mú wa o bàbá yìí mọ́mú lójú ọ̀fà ẹ̀dá bíi tù wọ́n sọ̀rọ̀ kan fún mi ti pẹ́ ti pẹ́ bọ́lá ẹ̀dì mú wa lọ́wọ́ ní gbàgbé ọ̀rọ̀ kan lọ́sọ̀rọ̀ lọ́dún náà wọ́n á fi pèjì ká kíyèsí pé àwọn èèyàn dàrú látọwọ́ ọ̀tá ó dàrú náà

tó bá dàrú kò sí báyìí lọ o àwọn èyí bó dàrú o. yàtúmọ̀lúnà bẹ́ẹ̀ máa rú. àwọn alájọ para lọ́sẹ̀ ńgbàtẹ́ jẹ́ mùsùlùmí tẹ̀gẹ́ àlùsùnà kírùkírù ní yé ìgbà pé lè màmá bíbá yìí. ń gbọ́ tó kù sí i. a máa lẹ́yìn àlára tó jẹ́ ẹlẹ́sìn tọ́sàfà ní fún wa jàmọ́yé mùsùlùmí lọ lọ́mọdé àbòmí kọmọdé wá bì oníwádìí o bàbá ní kí ni kọ́ wá mọ́kìnní kan ti ń wá tọ́ba sì wà pé kò lórí mọ́gbọ́n bẹ̀ mọ̀jọ̀mọ̀jọ̀ ní ọmọ wúrà yìí wá o ẹ̀ ẹ̀ àmà ó sì ní sọ́ọ̀rì kan ni ọ́ lọ nìyẹn àti pé sáàtì níyẹn èyàn ní kọ́mọ̀dọ̀ rẹ̀ tí wọ́n ti kọ́ wá yóò àgbẹ̀ àsìkò rẹ̀ ń bẹ̀rẹ̀ ń gbọ́dọ̀ ń parí. ẹ̀sà ọmọ àwa ṣùgbọ́n gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ two to four ní nkè ńgbà tó pàálù bàǹtì ti ń bẹ̀ ọjọ́ màbọ̀ ń nígbà tí ìrọ̀lẹ́ kéèyàn wá pẹ́ torí pé kò sí tí ọ̀jẹ̀ gbà pàkà kẹwàá gbé iṣẹ́ yìí wá mùsùlùmí náà wá ẹ gẹ́sẹ̀ mo ti ń bẹ̀ yọ ọmọ akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ mi yẹ o. bẹ̀rẹ̀ ń bọ́ àtẹ̀gbọ́dẹ̀ yà fáyì fi àyẹ̀kọ́. àmọ́ akẹ́kọ̀ọ́ ilẹ̀ à ń kìlọ̀ fún ọ. mùsùlùmí wà nǹkan ara ilé wọn náà wà nǹkan. mùsùlùmí ọ̀rẹ́ wájú ọ̀tún. kọ̀ wá máa yí pé kẹ́ ẹ gbà ń kalẹ̀. àmọ́ sì lọ́wọ́ ẹ wá ní kọ́kọ́ ọkọ̀ àwọn tí wọ́n jọ ń dupò ọkọ̀ mùsùlùmí máa àbí àti ìbànújẹ́ o olùgbà o gbẹ́sẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ ẹ wá kọ́ o. ọlọ́run ẹni ló ọlọ́run o. èyí ló gbọ́ ọlọ́run. àwọn ọmọ tó ló ń bá wí kì í sẹ́yìn. àbẹ̀lọ́n fún náà o hmm. nínú fún wá ó lè bí fún wọn o. Lórí ìlànà ń kí ayé. Yàmùrún náà bí màá rú. Mo òfin kan. ọlọ́run ṣe àwọn ìṣe ẹjọ́ lóṣù tẹ̀lé àǹkálẹ̀ yìí olùbá tó ń wo bí yín nìsín ah. ẹ̀ẹ́dẹ̀ pàmò ní. gọ́fúnà tí ń bẹ̀rẹ̀ mi kò bí òun ní ẹ̀nà yín ìgbòdì lè dé pé ọtí fẹ́ẹ̀ dé ẹ bá ní sọ fẹ́ gbẹ́gbẹ́ tá fẹ́ fàyà kalẹ̀ lọ́yọ́ sóòtì tó bá lè fa mùsùlùmí kalẹ̀ oṣù wọlé ọmọdé nìkalẹ̀ ọ̀dà ilé mọ́tòfà lẹ́ẹ̀kan bá kéwù kò lóo agbọ́dọ̀ ìyọ̀sẹ̀ ní ìlẹ́rìí kankan sí i pé ní ẹ̀dìbò fún ní àbí ní ẹ̀dìbò níbí ṣùgbọ́n bàbá ṣe ní sẹ́ẹ̀kì fáìlì omi ìkàlẹ̀ tí ìṣe mùsùlùmí. وينهون عن المنكر àwọn ni wọ́n tẹ̀lé kìlọ̀ fúnra wọn mùsùlùmí ò kìlọ̀ fún mùsùlùmí. وينهون عن المنكر wọ́n máa kọ́ ní tí ọ̀dà fúnra wọn. ويقيمون الصلاة. yóò ti máa kírun hmm. àwọn tí ń kírun yẹn lọ́rẹ́ rẹ̀ wọ́n yóò kírun ní zaka. àwọn ni wọ́n máa yọ zaka owó wọn wọ́n yọ pé ẹ̀rù náà wọ́ ọ̀rọ̀ súnlẹ̀. àwọn ni wọ́n tẹ̀ lójijì àtọ̀lọ́run. أولئك سيرحمهم الله àwọn sọ́nà ọ̀kẹ́ nìyẹn àwọn sọ́nà ọ̀kẹ́ nìyẹn ọlọ́wọ́ kẹ́ wọn àti ọ̀kẹ́ nìyẹn àti ọ̀lànà ọlọ́mìyẹ. ẹlọ́nkàn. إن الله عزيز حكيم أنا عايز الله بعد نقدر أن يبوت بسمي والذين كفروا بعضهم أولياء بعض. أنا أقول àti mùsùlùmí ti mú ọlọ́run wá ní àwọn káàfìrí náà lẹ́yìn ìbẹ̀rù ìfọ́sílẹ̀ àǹfààní àyà seventy three ọlọ́run ní àwọn káàfìrí náà ọ̀rẹ́ apákànṣe náà ni a máa ṣe. ilẹ̀ àtẹ̀fọ́ ẹlúwo tẹ̀kúnnù fìtínà tún fìlà áwù. ọlọ́run ní ọlọ́run ní ilẹ̀ àtẹ̀fọ́ ẹlúwo láìsí bẹ́ẹ̀ tẹ́ẹ̀ bá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ o tẹ́ẹ̀ bá ẹ sọ̀rọ̀ tẹ́ẹ̀bà ìsọ̀rọ̀ ẹ̀mú mi ẹgbẹ́ ẹ̀mú tẹ́ẹ̀bà lọ́rẹ̀ ẹ̀bà lọ sọ̀rọ̀ ẹ̀ ń kí ìfẹ́ mùsùlùmí yín tẹ̀kúrú pé. tẹ̀kùn fìtínà sọ̀rọ̀ bìlà ọ̀rọ̀. fìtínà yẹn lórí rẹ̀ ó di wàhálà ọlọ́run tó bá yẹ ní sọ̀rọ̀ yìí o ọlọ́run tó bá yẹ ní sọ̀rọ̀ yìí o fìtínà ni ẹ̀ dà o ọ̀rọ̀ ni wàhálà ń ṣẹlẹ̀ bára ní ọ̀bẹ ká má gbọ́ àwa ti rí tiwa gbọ́dọ̀ ń bẹ ẹni ọgbọ́ kò ní kópa núyà ẹni owí kò ní kópa núyà ọkùnrin tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀ náà kò lè lélẹ̀ o. Ìyàwó ẹ̀yìn ìlú ó lè débi pé ẹ̀yọ́ dáa fún òṣèlú ọkọ̀ dáa fún mi o. Ọ̀ndà fáwọn kan bẹ́ẹ̀ o. Ah. ọ̀dà fún àwa kan bẹ́ẹ̀ o. bọ́lá mẹ́tàlá pé yóò tún wá ṣiṣẹ́ kan bó ṣe ní tún pàdé lílo mọ́ǹtì. gbogbo náà fẹ́ àmọ́ wọ́n yọra rẹ̀ lílo mọ́láyé bá sọ pé àwọn ò ní gbà ọlọ́run náà ò ní fẹ́. pé ẹ. no ẹ máa tó aṣẹ́kọ̀ yẹn ẹ kò lé ẹ láti gbọ́ wa ní òjijì tó ń bẹ láyé ntọ́ ntọ́ kan náà nìkan sọ òjijì àwọn àdàlọ́ sí ní ẹlẹ́gbẹ̀lẹ́ gbogbo àmọ́ èmi aya mi ọmọ mi ọmọ tó mi àfa mi ọ̀rẹ́ mi ẹbí mi ilé baba, ẹbí mi ilé ìyá gbogbo jama mi alókèdélẹ̀ káwa àtàná ọmọ fàlì. káyọ̀ káyọ̀ fóònù yà ń tiwa káyọ̀ fóònù yà. Amina. Amina. Ẹ máa ní kó òun yà lọ́wọ́ màgbé ẹ kọ́ màgbé bẹ́ẹ̀. Àní kémi ọjọ́ kẹ́mi tá ti yọ. Ami. Ami. Nígbà tó wọ́n wa ìbá yọ kó náà yà. Sáà pé ibi tí ibi tí àlìgbọ́nà tó tó pinnu ní dé tó lágbára dé. Sẹ́mi yí pé ọba àlejò ọlá yóò dé kéèyàn máa wo. ẹni tó súnmọ́ àyàn tí kò gbọ́ràn láyè tí wàá ń jẹ̀yà ọlọ́kùnrin máa gbé wa ní tẹlifíṣàn. àmọ́ sèyàn bí ọ̀sán ní pé tẹlifíṣàn ayé yẹn ẹ̀ bá kọ́kọ́ rà kò lè dáhùn tọ̀hún bá sọ̀rọ̀. gbọ́

ìyàgbé náà tó tóbi ní pàdé yóò fi àwọn àtẹ̀wé ẹ̀ńtẹ́ ẹ̀wúwú láyé jẹ́ ọ̀gbọ́n rẹ̀ ọlọ́run tó wá ṣe ọ̀hún bá ọ èyí ah, ṣàpèjúwe tọ́jọ́ bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀dì ẹ̀rọ wà wọ́n lè yẹ bẹ́ẹ̀dì yàrá kan náà yí ẹ̀rọ yàrá aláìmọ̀ àdá àkúkọ̀ o nígbà láwùjọ yìí ná ha ń bá wọn fẹ́ jù lójú ooru. àgbọ̀n wo lójú ooru. nígbà jù látòkè fún olé òfurufú lò ntọ́lọ̀ fi hàn wọn nìyẹn ẹjẹ ká ẹjẹ sẹtọ ẹjẹ sẹtọ bí àwọn ètò mórí bọ́ inú ìyà tí àwọn aláìgbọ́nà ọ̀bá gbọ́nà káwọn abọ́ náà. Ìyẹ̀sẹ̀ fàáyúrù tẹ fún òun fìfìyàn tó ń ṣe. Bẹ́ẹ̀ni, àṣọ yìí kẹ́ pátákì ní tì tẹ̀mú mùsùlùmí yóò di wàhálà lókè èèpẹ̀. ìfọ wàhálà ni pé wọ́n lágbára borí yín wọ́n lè wájú abáláyà jẹ́ yín wàláyé àwọn ọ̀tá sanfi àjẹ islam. wọ́n sì mà pé àwa lápọ̀ wọ́n tẹ́sí ìyà náà tó kárí. gbogbo wọn ò ní mẹ́ta náà gbogbo wọn bá palẹ̀ ẹ̀ mọ́ta gbogbo bí ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ti dílé ta. wọn akọ gbọ́dọ̀ wọn fi ọlá hàn ọmọ èèyàn yẹ wọn gbà ọlá kò sórí ibú wọn ọlá kò sórí ibú wọn ọlá wọn fìkẹ́ lọ ń bẹ lára yín a mo ń jẹ ọjọ́ jẹ ẹ mo ń jẹ jẹ jẹ ọmọ jẹ ọdún lé tí ìbá ṣe ọlọ́ǹtọ́ tọ́pa ìgbàdà ọlọ́ǹtọ́ pa ìgbàdà tọ́pa ìgbàdà nígbà tí àdúrà gbogbo nàìjíríà tó parapọ̀ lọ́dọ̀ ọlọ́mọ àlejòlá tó wá bí buhari ṣe síbẹ̀ tó wá gbogbo àwọn ọ̀nà wa lè gbogbo àwọn ọ̀nà wa lè tó wá ẹ̀mọ iye wọ́n ti pààrọ̀ orí ẹ̀. ọmọ nìkan fún ọlọ́mọ tẹ̀lé ìta wọn fìyà jẹ wá. àmì. ẹni fẹ́yà sàn wọ́n lè yẹ kúyọ ọ̀dọ́ wọn. gbogbo ìgbà ìgbà ìgbà náà wọn. Bèrè ní ilé ìgbà ti débẹ̀ ìlú nígbà tí wọ́n yẹ kọ́ dọ́kà mi. Ìṣèjọ wíjà àmì sẹ́rì. Ṣùgbọ́n ẹ̀kọ́ pàtẹ́wọ́ náà. Ọmọ kan sọ fún mi ní ìbànújẹ́ ọkàn yìí pé àwọn lọ sí àgùnbánirọ̀ àwọn lọ sí àgùnbánirọ̀ tí gbogbo wájọ ní Nàìjíríà ìjọba àpapọ̀ ibi àwọn bẹ́ẹ̀ ń ṣe àgùnbánirọ̀ láàárọ̀ ẹ̀sẹ̀ ní sọ́ọ̀tù níbẹ̀ everybody just sọ̀tọ̀rọ̀ yíkàm ẹ̀wọ̀ ẹ̀wọ̀ jẹ ẹ̀wọ̀ ìjẹ̀jẹ̀ba búrò ní wa àwọn ilé ẹ̀wọ̀ àlọ́dọ̀ wọn kò sọ́dọ̀ wọn kò sọ́dọ̀ ìfẹ́ ìlẹ̀ rẹ̀ tìmọ̀ síbẹ̀ lọ́dọ̀ ẹ̀fẹ́ ìlẹ̀ tìmọ̀ síbẹ̀ wọn ò débẹ̀ lẹ́yìn yín náà. تكون فتنة في الأرض وفساد كبير وفساد كبير فساد كبير إذا برا جماعة صدق يا بازي ilé fi ti wá ni wípé bẹ́ẹ̀ bá su ẹ̀ ta bá bẹ́ẹ̀ bá tọ̀ ẹ̀ ta bá ẹ̀ bẹ́ẹ̀ jẹun ẹ̀ wí kankankan láti wí kan ẹ̀ tó wí kankankan ẹ̀yin lẹ́ẹ̀ sìn wọ́ ẹ̀yin lẹ́ẹ̀ bá ṣe àṣepọ̀ pẹ̀lú obìnrin ẹ̀yin lẹ́ẹ̀ tètè wẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ lásìkò kan tẹ̀ fi ń dọ́sìn ní àyè ọjọ́ bíi bí àsìkò márùn ẹ̀yin lẹ́ẹ̀ ṣe kíní kan lẹ́ẹ̀bẹ̀ mọ́sálásí ẹ̀yin lẹ́ẹ̀ wọ ìbá láhà haramu ni ẹ̀yin lẹ́ẹ̀ gbáwẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ ti gbàgbà tàkàlá ìbẹ́yìn gbogbo eléyìí kan ẹ̀yìn olóyè sàn kílọ̀ kan wá sí kílọ̀ kan bẹ́ẹ̀ kílọ̀ kan pẹ̀lú wúwo yẹn. mẹ́rin yẹn sọ gbogbo mi lọ́wọ́ kìsì kíkọ́ ayé ni bàa sàkán rẹ̀ bọ́ sọ́lá àwọn obìnrin ẹgbẹ́ tí wọ́n wá. èyí gbà sí ọlọ́run fẹ́ padà àgbàkọ́ padà lẹ́yìn ẹni tó máa ń ṣe ìlọ ọgbẹ̀ ń fẹ́ baliamu ọmọ bawura nígbà tó lọ́n pàdé yẹrẹ tó yí wọ́ tọ́lọ́ rẹ̀ rú sí àtẹ́mọ́jẹ́ lọ bẹ̀ lọ́wọ́ yìí pé Musa kí n kilẹ̀ gidigidi bá a dá lẹ́kùn bá a bá a tó ń fi yóò fi ìjókòó jẹ. wọ́n lọ́kọ̀ọ́kọ́ ó ní ọ̀sán náà lẹ́ẹ̀kejì ó ní ọ̀sán náà. ńgbọ́dọ̀ ẹ̀kẹta ńgbọ́dọ̀ ìyàwó ẹ̀ bẹ́bẹ̀ ẹ máa ń bẹ nípò tó ka ní aláṣẹ rẹ̀ na sọ̀kalẹ̀ ayọ̀ ẹ̀ẹ́dẹ̀ hmm. sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mo bí obi má ti ń dọ̀gá bá ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọ̀sùn bí ẹni gbọ́ bí ọ̀gbọ́ kankan bí o kì í tàn sọ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀sàmúlá ọ̀sàmúlá ìtumọ̀ lọ́wọ́ wọ́n ní ọkọ wa nígbà tí wọ́n dé ọkọ sá sọ pé òun gbọ́ òun gbé kankan lé ọlọ́ wọ́n ní kò fẹ́ ká sí nǹkan kan pàṣẹ ṣùgbọ́n wọ́n ká sí nǹkan kan lọ́dọ̀ ń bá dé sóun náà ayé ẹ̀ bá dàrú ẹ̀jẹ̀ kẹsẹ̀ ọkọ tó wá kọ́ máa ṣẹ́ ẹlẹ́sìn kó bá wọn ẹjẹ́ mi ò kó báyìí náà n bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí lọ́sọ̀rọ̀ ní dàí láàmú tẹ́lẹ̀ lọ́mọ ogun pọ̀ yìí n ti ẹ̀ ṣe ni pé àwọn ọmọbìnrin yín ẹ̀kọ́ àfíkà kí wọ́n wá dé tuntun wọn kí wọ́n bí ọjà lórí láàrin ọmọ ogun rẹ̀ torí pé wọ́n ti kó ti ti tẹ́ wọn ò gbóbìnrin òdìdí ti tẹ́ kí wọ́n bẹ rí obìnrin wọ́n ràn jù ma tí kan bẹ lè ṣe fúnná pẹ̀lú wọn wàhálà bá wọn. ọ̀sẹ̀ sí yìí lọ́wọ́ ti bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ̀lé bá ń dọ̀wà ní wọn ní bá ń kiri ní bá ń kiri bí wọ́n ti rà kàn mímu ní bá ti sìn án. sọ fún wa pé ní ààrẹ one naira seventy thousand gbogbo ní kú ẹgbẹ́ ẹgbẹ̀rún náà bẹ́ẹ̀ ọmọ ogun ní kú ní àárín wákàtí kan. lórí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ń fò lókè tí bá ń fò lókè nínú agbára bóyá agbára ìmọ̀ bóyá agbára ẹ̀sìn bóyá agbára owó bóyá agbára ipò tó ẹ pé ipò yẹn ipò tọ́lọ́run fi dá lọ́lá ni kìí ṣe tọ́gbọ́nì òṣèlú tí má fi ń kẹ̀kẹ́ retí ẹ̀ tẹ́lẹ̀ ipò kẹ́kẹ́ kọ́lọ́ ń lọ́mọ àmọ́ àfidà lọ́lá tálíkà ní tẹ́lẹ̀ ọlọ́run ti gbé sípò láì fẹ́ bọ́ kó tó débẹ̀ jẹ̀má ìjà àfáà ni o ìjẹ́ màámù ni o ìjọ lórí ìlú ni o ìjọba àtẹ̀jọba ni o tọ́mọ eléke sì ná péré òkun ah. afájá nìyẹn pàtì gbogbo kọ́mọdé ní ìsinmi ilé ìfàfẹ́ pé ayé àná nǹkan pé lásìkìlà búùsì mọ́ má jẹ́ kí obi olóbìnrin kí nǹkan sẹ́dá wọ́n rẹ̀ pọ̀ ọ̀fun ọ̀fun ọ̀fun obìnrin obìnrin tó bá súnmọ́ àfà obìnrin tó bá súnmọ́ ọ̀gá kan obìnrin tó bá súnmọ́ ìmáàmù ó lè má lẹ́mìí aburú lọ́kàn níbẹ̀rẹ̀. àmẹ́sù ọgbàrá ẹ̀ wọlé tó bá yá tó bá yá èsù ọgbàrá ẹ̀ wọlé láti dákùnrin akọ̀ǹtọ̀ níjọ́ kan ànábì ń jẹun sàtàlà àtàwọn mambo mambo mambo mambo mambo ọjọ́ kò sí yẹn ẹni láwọn bàbá yẹn yẹn ọmọdé bẹ́ẹ̀ ṣe sì gbòsùsùn bẹ́ẹ̀ lára ẹ̀ ọ̀pọ̀ ọmọ oúnjẹ tá à ń jẹ lọ́la ìṣèlú sílẹ̀ láàyè yóò sọ láǹfààní fẹ́ẹ̀sì kọ́ máa bá a jẹun pẹ̀ nìyẹn. èsì a máa lẹ́nu ní ikọ̀ ní màìsí náà olóògbẹ̀jú òní àfẹ́sù ní lòun. ọwọ́ ara tiẹ̀ ọwọ́ ara tiẹ̀ ní mẹ́lọ́kà rẹ̀ bọ̀sì èsì ó lò ó. mákẹ́lì ara rẹ̀ sẹ́ni sẹ́ni láti ní kí wọ́n ṣe lọ́sọ yẹn gbogbo ẹni tí ń sàánú obìnrin olóbìnrin gbogbo àti máa sàánú pé obìnrin ní problem oní problem ẹbí kan oní problem nígbà rẹ àníyàn wọn máa ń dà nígbà yìí wọn máa ń pè wọn kẹ́yìn mu bàbá fẹ́ kẹ́yìn bẹ́ẹ̀ sì yọ wọn ti bàjẹ́ ìyá àjò lé nìyẹn sáájò máa ń wọ̀n wọ́kọ́ lọ lọ́run tó dáa bàbá lọ́run kò ní ní kéèyàn jẹ́ kò túyàn tó bàbá lọ́run lè bàbá lọ́run láì sí mbẹ́ ṣé o dùn mọ́ nú tí wọn náà lómi rẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ pé òun náà lọ́wọ́ mi ó lọ́wọ́ pẹ̀ ni ìwọ̀n ló dùn ma ìwọ̀n ló dùn ma okun apá ọjà dáhùn ẹ má mà pé wọ́n fẹ́ kó lọ́wọ́ jẹ́ pàtà ọ̀hún kóòtù ẹ̀fọ́ gbẹ́ẹ́ baba maa di ọlọmọ nìkẹ wọn. wọn kọ àwọn bàbá wa ń di kan kí wọn lọ́dún kan àwọn bàbá wa kan náà dédé wọn kọ àwa náà. bàbá níbi kan níbi help bàbá máàdù ní Bada. ìbàdàn kan bẹ́ẹ̀ lọ́gàá ńgbà náà ní ìpínsọ́ wà bàbá níbi kan wá níbi lábáwá yìí wọ́n sì níbi kí bàbá máàdù bá wọn dé ọ̀dọ̀ rẹ̀ tó ti mọ bàbá tẹ́lẹ̀ bàbá wá wọ́n débẹ̀ ẹsẹ̀ gàgà àsìkò tó jò dé kòtò jábára gan wọ́n sáré gbú òkè lọ́dọ̀ èbó yìí lọ́dọ̀ wáyà ìgbà lókè ẹnìkan bẹ lọ́dọ̀ òyìnbó yìí ìdí máa fi àlejò sí pé ká tó wọlé obìnrin kan jókòó ń bẹ̀ ó sì báyà lẹ̀ àtàpá lókè. Okay. baba máa dùn láti máa padà bọ̀ nsálẹ̀ nínú òjò wọ́n àwọn àti bàbá ń fẹ́ ẹ̀kún la àyẹ̀kùn ń bẹ́ àyẹ̀kùn ta lè kan wọn náà fẹ́ ah, àwọn ẹ̀jẹ̀ àjẹkùn orí tó orí orí tó orí orí wọn náà fẹ́ bẹ́ẹ̀ ni à ẹ wá sọ àlejò lẹ́gbẹ̀ẹ́ kan bàbá bàdá ní bàbá bàdá mọ̀ bàbá tó kalẹ̀ lọ bàbá lọ gbé sálẹ̀ ní wọn àwọn yẹn bá wá àgbàlagbà bàbá wa kọ́ ẹlẹ́kọ̀ọ́ yìí pé ṣé kìnìún lè jókòó dáhùn kó wá tó lè fẹ́. wọ́n nà fẹ́ràn pé eléyìí wọn bójú kìnìún lọ. bí kìnìún bá pààyàn ará ilé lórí pé ó ti pa àwọn ọ̀sìn kò sì bá dá wọ́n lè lọ síbí tù ú bẹ́ẹ̀ bá pààyàn tó ní mà ẹ́ ó sì fẹ́ lóko ti pa ohun tí èrè di ẹ̀yẹ kú káàkiri. adébífẹ́ pò láyé ọ̀rọ̀ pẹ́pẹ́ kẹ́yìn tẹ́ ẹ̀yìn ẹ̀yìn ìjọ mi èyí ti fi sídà káàlẹ̀ fún tó burú tó fẹ́ àtijọ́ bí lọ́wọ́ obìnrin o obìnrin o obìnrin o ọlọ́lọ́mọ yìí àfà pípẹ́ ti tààtà ánú ẹ̀rọ bẹ̀rẹ̀ àtàánú. jẹ́nsì àìkún na ìfún wọn ń ta ìyọ́ sì ni àìkún ẹ̀wọ́ náà lọ́wọ́. ọ̀dà obìnrin obìnrin àmà nígbà tí wọ́n àti súnà bẹ̀rẹ̀ láàyè yìí padà nígbà tí ń bẹ̀rẹ̀ wọ́n àti láàyè yìí nígbà náà pín

àwọn olóyè ibú kàbẹ́ kó bára wọn gbà yẹn náà. Ah, bára pé wọ́n wá sí wàásù náà ni o wàásù náà wọ́n wá o wàásù náà ni o ìyọ́n bá wọlé o ìyẹn ni ẹnà kò mọ fẹ́ rí yín bàbá àbí ìsá kò fẹ́ rí yín ẹ̀fẹ́ sọ yẹn ṣé o fẹ́ rẹ̀ rí owó àtọkọ̀ ọ̀hún nígbà tí kìnnì kọ nígbà tí kìnnì kọ sẹ́ẹ̀rì kìnnì kọ sẹ́ẹ̀rì ẹ̀ yíyan wà bóṣe wà yìí ọmọ sì pé ẹ̀yìn àtìlẹ́tọ̀ wò bóṣe wà lọ́sọ̀rọ̀ ọ̀dọ́ títọ̀ òtú wà lọ́sọ̀ pé bí kòkòrò wà yìí wọ́n ní ẹ̀yà àmà ẹ̀rọ kòkòrò yẹ kòkòrò. Ṣé ẹ Ah. ẹ máa bọ̀ lọ́kàn ara pẹ̀lú ti kòkòrò wa. bí ọlọ́run ọ̀bá yẹ rú ah. ẹ máa kú sẹ ẹ máa ń ẹ máa ń tẹ̀sí sí kan ní ìsìn ẹni tí ọba ti máa ń tọkọ dá lọ alábòjì ló pé yan ẹ̀yìn ló pé yan bí ọkọ ẹlò tó bẹ yẹn ni láti máa rọrùn ni láti ti máa láti ah, ti máa rọrùn. ìwọ ládẹ́kọ̀ọ́ bí lọ́lọ́run sọ. mi ma gbẹ̀yẹ lásìkò sí àwọn olè ọlá ń bẹ ilé kéwòn ọ̀fọ́ fẹ́ sọ yìí sọlá ọlọ́lá ti dé síwá sí wọ́n sì dé o bọ́ọ̀ kò tí wọ́n bẹ ilé kéwòn ní ìmọ̀ tó onímọ̀kàlà ń lásìkò sí wọn. ìní obìnrin bìnrin wá bá mi wá bá mi wá bá mi obìnrin tí ó pé ni amálòfẹ́ rí mi ìgbà ni ọ wọlé ní bá ń sọ àwọn ọ̀rọ̀ fún mi lọ́rọ̀ ó kọ sí ń jẹ́ ní ìgbà bébì sí ìgbà tí mi sọ. nígbà wá sọ̀rọ̀ sọ̀rọ̀ kan mo sáà ní pé kí n lo ẹ̀kọ́ fún jẹ́ yẹ tó tó ti gba ẹ̀kọ́ tó ní bá wá báyàn tó yẹ pé ẹgbà láàyè kẹ́ẹ̀dù wà pẹ̀lú ẹ̀ nínú ọ́fíìsì tó bá nà nǹkan kan lẹ̀ ẹsẹ̀ ẹ̀kọ́ bá lò níbẹ̀ ẹ̀kọ́.

ẹni tó ń gbé àwọn àfáà ẹ wá ẹ wá túbú burú bí àfáà rẹ ló ń béèrè sóòtù nàká wàtí ọbẹ̀ ìdarí ló ń di pé à sẹ́nu lọ́wọ́ ẹ̀ka ìtajà kan náà ẹ̀ka ìjọ pé ẹ̀ka pé ó lé ó lé ó lé ẹ̀rọ àpòlì sí lójútì. ẹ túbú. ìtura máa lọ òkè àsìkò tó dá oko ọ̀rọ̀ wa tí mo mọ̀ kó lé ni pé ń làmọ́ gbẹ́rù olé olé olé. fúnra mi ń bẹ̀bẹ̀ tó tó mú tó sọ fún mi ni pé àgbà afá àkẹ́tù mi nígbà fẹ̀ náà ó ní kí n mọ̀ wípé òun àti òun àjọ wà. àmọ́ kò sí nílé báyìí ó tíráfù lójú wa bẹ́ẹ̀ ni ó lè tún gbókọ̀ sí náà ó yẹ káyìn náà lè bẹ́ẹ̀ <laughs> lè gbúdà pẹ̀lú gbọ́dọ̀ káàtà yìí. mo ní òsì tó burú ń bẹ́ẹ̀ nígbà tí mo ti gbélé tó mo gbélé tó dàgbà ni lẹ́yìn náà mo tó wá tó mà kọ́ mọ́tò àrí ni mo wá lo tó fún mi ní à sóyẹ padà wá ní àyẹ̀wò tó ń bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi bí kí n bí ká lọ́wọ́ tó bá padà yíyá báyìí bí ọlọ́jọ́ náà wá ní bí àrùn ti di ní ọdún sálẹ̀ ọ̀rọ̀ gbà kan mo ti lè dànù nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ilé ìmọ̀ fi ká ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ pé ẹ sọ́ra wọ́n fẹ́ jápa tá a yín dànù kò máa jápa pa wọ́n jẹ́ ti ẹ̀ ń tán sí lọ́ọ̀bù mi àìmọye omi olórí ibú mi ó ti padà wọ ìrẹ̀jẹ̀ rẹ pẹ̀sẹ̀ láyé ọlọ́rọ̀ sí i ẹ̀dọ̀ yín kàkọ́kọ́ ọlọ́dún lẹ́fọ́ ẹ̀rí bàjẹ́ tán nítorí lọ́ọ̀bù mi. bẹ́ẹ̀ni àwọn àríkò náà mẹ́mẹ́. àríkò náà èyí mẹ́mẹ́ gba yàrá yẹn sẹ́gbà mẹ́lẹ́ fún mẹ́yìn àríkò àtàwọn àríkò ẹ̀ẹ́dẹ́ gbàgbé. ó ní ìkásọ́nù ọmọ tó yàwó Abíọ́lá ọ̀rẹ́ tí wọ́n tó dà wọn fún mi ònà ìgbọ́n mi sọ ibi tí wọ́n alẹ́ yìí ká iná fún mi ibi tí wọ́n pèsè ń bì ẹni ma sọ̀rọ̀ wọ́n tẹ̀ wá lé èkó wọ́n tẹ̀ wá lọ ìyá abániwọ́n mú wa ni wọ́n mú wa wọ́n bá náà wọ́n ṣe ilé iṣẹ́ kan ní sọ́ọ̀bù kẹsẹ́ kò pé ká sàdúrà síbẹ̀ ayé oṣù máa dẹ̀ ní aráyè ọ̀la dùkú bọ̀. ọkọ̀ tó tó aṣara five five gbà fúgbà náà ní tó tó bọ́ọ̀lù wà. tukọ̀ tó. tukọ̀ tó. laba fún mi kò. lade kò tán. wọ́n ṣe gbogbo ẹran tí ń bẹ fún wa. wọ́n ṣe ọ̀yà. wọ́n ṣe nọ́mà wọ́n ṣe ẹgbẹ́ olò ẹgbẹ́ olò tẹ́tẹ́ wọ́n fẹ́ẹ́ máa yọ ìlàjẹ ọ̀gbẹ̀sílẹ̀ wo. wọ́n àwọn agbé oúnjẹ tí a jẹ àmàlà wọ́n ti bẹ̀rẹ̀ fún ọkà wọ́n oúnjẹ ọ̀la náírà lámàlà. wọ́n lé wọ́n aríwọ̀ ọbẹ̀ wo ni aríwọ̀ ọbẹ̀ báyìí wọ́n yẹ náà wọ́n ṣe ilẹ̀. ẹ máa pèsè bù máa tí ó bá ní èmi àti òun là á jẹjẹ ń jọ. ìdálẹ̀ àdáhàdá pẹ̀tẹ́rẹ́nì. ẹlẹ́mi àti òun là á jẹjẹ ń jọ. a mo ní nǹkan dé lónìí. mo ní wá nítorí dáa sórí ẹ̀mí tèmi èsì ìgbòho bẹ́ẹ̀ náà mi lọ dájọ́ wọ́n kúrò kúrò àwọn ni ọjọ́ jẹ́ wọ̀. àgbàlẹ́ mọ̀ pé èyí ìyá ń bì. ẹgbẹ́ jẹ́ wọ̀. ẹgbẹ́ jẹ́ fi ọmọ ní à ntatu àbí bí bó. Mọ̀tàlá yọ pé wàá sábà wá ọjọ́ àti bọ̀ jẹun ẹ̀jẹ̀ náà tọ̀ máa jẹun sẹ́lẹ̀gbẹ́ kan bẹ̀rù. Ìkímà ni. Mo wá rí i pé oúnjẹ yẹn níbi ìwé ìwé ìwé ìwé máa jẹ. Ọ̀tá àgbẹ̀ sí i. Mọ̀ n kí nǹkan fún un. Ah. torí pé olùkíyàn fẹ́ gbọ́ olùkíyàn fẹ́ gbọ́ gbọ́ máa lọ gbọ́ máa fi sáà nìyẹn gbúgbú gbọ́ máa fi lọ. máa ń ṣàdúrà sí wípé ọlọ́run là mí o. yàrá ń sọ lójú pé alá àtìlẹ́sílẹ̀ nǹkan àtọ́fà pé a tún débi kan a tún débi kan nígbà tí bíbá àwọn ọmọ wò arábìnrin a ti lọ ọ̀nà àbàdàn tiwa sọ́ọ̀bù tó ní kí abẹ́ kí nǹkan sí ìṣòro bẹ́ẹ̀ nígbà bọ́sálẹ̀ ètò ọ̀dọ́ bọ́sẹ̀ ní fáyọ̀ fàyà kì í tọ́ni kájú kò lájọ kọ̀ àbúrò àkọlẹ̀ ló náà àbá àbí. ha ọkọ̀ tí ìdí gbẹ́gbẹ́ lèmi dágbé àwọn ìjọ àmì ajá ti sẹ́mádọ́kọ̀ mi dúró títí ìdílé àbá wà tẹmọ̀tí bá wà kí wọ́n ìgbé wọn àti ìwà bí njọ́rọ̀ lọ́kọ̀ ọdún wa báyìí pé òǹda ọmọ ìgbó sọ́kọ̀ mọ̀ pé òní òǹda ló ń bẹ̀rẹ̀ mu ní àǹtí mi tí ẹ bá kẹ́kọ̀ọ́ kọ̀ mi gbé yín ṣé wọ́n kọ́ wájú yín pé àǹtí rẹ̀ ní o bàbára wọn bàbára. òní ti ìdálẹ́kùn sọ sáyẹ́nsì mọ̀ pé ah, bàbá àgbẹ̀ ní ọ̀sí dásì. wàláhì. Ah, àbí sọ́jà lórí ní àṣẹ mọ́ bínú eh. àṣẹ tá a fọ́ ma lọ́ máa lò lábẹ́ ẹ̀rọ wà lábẹ́ ìjáàbù ni ah, ó ti gbé yín tán pẹ̀lú ìdò lọ́kọ̀ọ́ká àbúkẹ́kẹ́ lè gbà wọ́n lẹ́kùn lágbọ́ọ́jọ́ ọkọ̀ ha ń wọ̀ gbọ́n àbẹ́lẹ̀ ọ̀kan lókè.

tí wọ́n pé ọmọ tí wọ́n wakọ̀ nígbà máa bí táà yìí lọ dẹ́gbà yóò bàbá ń bẹ̀ ní o kò lè wakọ̀ tó mọ̀ ní wà àwọn oníwà kó sílẹ̀ àmì nínú nọ̀nọ̀nọ̀nọ̀ yọkọ̀ ní ọkọ̀ tì yé ẹ wá sáájú pẹ̀lú ọkọ̀ tì yé àjàbọ̀ lẹ́nu yẹn nígbà gbé bẹ́ẹ̀ nígbà lókè mi fún nígbà ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ó ti fẹ́ mú alẹ́ bù mí mo ti lo kéde ìpìlẹ̀ ẹ̀ mo láti ké kúránì odò ah. tí anabi ibrahim alayhi salam ti lò fáwọn èèyàn tiẹ̀ náà bákan tí débi tó mú alọ ọkàn mi ọkàn bí ó sì ní pé ah! arábìnrin àti ló ń di ìbàdàn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí èmi ò sí wọ́n wá di ewu iṣẹ́ ti tẹ̀mí láǹtì. ààrẹ tó ń lọ. o mọ orí òkan yẹn. ṣàkóso kìlọ̀ gan. bàbá bọ́ bá ẹ bá ti bọ́ ní mọ́tò nìyẹn. ń bá a dé. ṣùgbọ́n mo ti ẹ bọ́ta ẹ bọ́ta ẹ bọ́ta. ẹ bọ́ta. tó wá

lálẹ́ báyìí wọ́n pè mí pẹ̀sẹ̀ àti débàlẹ̀ lọ́la débàlẹ̀ láyọ̀ wọ́n ní òní káwọn wá òní kò sí ìlẹ́jọ́ àwọn ìdá ń bọ̀ báyìí àwọn ìbọ̀ báyìí lọ́dún náà wọ́n ní kò ìlẹ́jọ́ wọ́n ní sáwọn ìlànà máa wẹ̀ mí à ní òjò mi lónìí àwẹ̀ lẹ́yàwẹ̀ ńkọ́ kò ìlẹ́jọ́ èmi pàbó ni mo yí gbéró nǹkan lẹ̀ nìyẹn bá a ti gbé wọn dànù nìyẹn mọ̀ ń sọ ilé yìí kí ẹlòmíì má rí wa sí báyìí mọ̀tàbẹ́lẹ́ náà kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ àtẹ̀yìn jàmọ́ náà tẹ̀ ń gbọ́ wa ẹ má jẹ́ lè kó jọmọ̀lẹ́ ara yín dànù. Gbogbo ẹ̀ka náà ní àfọ̀pàfọ̀ ọ̀kan ìyàwó. Làwọn ọ̀ká sá fi wá kóbìnrin síta ní òwò pé ẹ̀rì tẹ̀ntẹ́ bàjẹ́ ní wọn. Ṣé kọ̀dọ̀ máa rí bẹ́ẹ̀? Ó rí bẹ́ẹ̀. Ṣé máa rí bẹ́ẹ̀? yóò di lọ́la àmọ́ sọ ibu rẹ̀ wọ́n kà yàn bí hamdi ọ̀la ìlà ìdàgbà ó ń kà yọ wa o.